alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa wasalaatu wasalaamu ala rasulillah àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kọ́ba òjíṣẹ́ ọlọ́run nabiyina muhammadin wa ala alihi wa sahabi wa man wa ala àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ará ilé pátápátá àtàwọn ẹni rẹ̀ ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alhikmatul udhma fil udhiyati ihya sunnati nabiyillah ibrahima alayhi salatu wasalam àkọ́dún a kú oríire ní a kú ìjọsìn a kú farada ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo ohun tá a fi súnmọ́ ọlọ́run ọba lẹ́ni ọlọ́mọṣá ìgbà lẹ́sìn fún wa ìrun yídi tá a kí ọlọ́kọ̀ gbà fún wa ẹran tá a pa ọlọ́mọṣá ìgbà fún wa sàárà tá a ṣe ọlọ́mọṣá ìgbà fún wa ọlá àánú ọlọ́run ọlá agbára ọlọ́run èyí tá a fi bá ní sọ̀rọ̀ òun náà ni alhikimatul udhma fil udhiyati hiya sunnati nabiyillahi ibrahima alayhi salatu wassalam kí ni èdè pàtàkì tó wà lábẹ́ iléyà tá n pa yìí ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń pẹran lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń jẹran ọ̀pọ̀lọpọ̀ wa iná ni à ń dunnú ìtọ́fà ọ̀pọ̀ tọ́lọ́wọ́n bá fi fi iléyà lẹ̀ fún wa ká máa ṣe èyí tó ga jù ń bẹ̀ òun náà ni pé ká máa rántí ẹrú ọlọ́wọ́n ọba anabi Ibrahim alayhi salatu wa salam tí ọlọ́wọ́n ọba dánwò ńgbọ́ dánwò ó ṣe páàsì àdánwò látọ̀dọ̀ ọlọ́run nínú àwọn oore tí èèyàn máa rí lẹ́yìn àdánwò òun náà ni ẹran léyà èyí tí ọlọ́run ọba aláàánú kọ́pa táwa wa ń jẹ lẹ́nu káwa náà rántí pé bọ́lọ́run ṣe dán nábì Ibrahim wò kò sẹ́ni tọ́lọ́run ò ní dánwò gbogbo wa pátápátá ká máa retí àdánwò wa tó bá ti wá dé ká ṣe sùúrù bó ti wá dé ká ṣe àdúrà bó ti wá dé ká má ro èrò burúkú sọ́lọ́run nítorí pé ọlọ́run ọba máa ń fi oore sábẹ́ àdánwò ni ọlọ́run bá ń sọ nípa anabi ibrahim a'udhu billahi minash shaitani rajim wa idh ibtala ibrahim rabbuhu bi kalimatin fatammahun ọlọ́run bá ní anabi ibrahim adánwò pẹ̀lú oríṣiríṣi àwọn adánwò ó sì wá paasi qala inni ja'iluka linnasi imama ọlọ́run bá nígbà tó ti wá ṣe sùúrù lérí adánwò yìí a wà sọ ọ́ dá síwájú tí wọn bá ṣe sùúrù lérí àdánwò rẹ ọlọ́wọ́n padà sọ ọ́ dá síwájú kọ́ọ̀lá wa min dhurriyyati ó ní wọ́n ọlọ́run ọba gbogbo àwọn ọmọ mi àrọ́mọdọ́mọ sọ àwọn náà dasíwájú kọ́ọ̀lá làyà náà lu ahadi zọ́ọ̀lìmí ọlọ́run ọba ní wọ́n dasíwájú àmọ́ àwọn olóòṣà nínú wọn òun ní dasíwájú zọ́ọ̀lìmù àwọn tí wọ́n ní nǹkan míì tí wọ́n ń sìn yàtọ̀ sí ọlọ́run ọba àlá ọlọ́run sọ eléyìí ní suratul baqara quran two aya one twenty four àdánwò tá nabi ibrahim rí ọ̀pọ̀ rẹpẹtẹ alákọ̀ọ́kọ́ nínú àdánwò òun náà ni pé bàbá rẹ̀ ó jẹ́ kèfèrí anabi ibrahim ó jẹ́ onítàwọ̀yìdì anabi ibrahim gba Allah nìkan gbọ́ bàbá rẹ̀ gbòòsà gbọ́ ó gbà pé igi òun lọ́lọ́wọ́ bá òun yín sì ń sìn yín sì ń pè yín sì ń wá ọ̀rẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa anabi ibrahim lọ lè bá bàbá rẹ̀ ọlọ́wọ́n bá ní idikọ́ọ̀lá lè àbí hiya abati nígbà tí ń sọ fún bàbá rẹ̀ pé lima abudu kí tó ń sìn má la yẹ̀sìn máa ń tí ó gbọ́rọ̀ wàlẹ́ ayúbọ̀sírù n tí yóò rí náà wala yughni anka shay'a n tí yóò lè ṣe nǹkan kan nínú ayé ẹ̀ ẹ̀yọ́ mayami ọlọ́run la eléyìí mọ́lẹ̀ nínú suratu Maryam Quran nineteen aya forty two ẹ̀yọ́ mayami bàbá rẹ̀ ọ̀padà gbà ó wọ́n padà tú kánà ni àdánwò ńlá ni fún àdánwò ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀lẹ́ bá àwọn aráàlú ọlẹ́yìn aráàlú yìí ẹ má máa sin òrìṣà máa alánìkan ni ẹ máa sin ọlọ́ọ̀lẹ́ bá wọn ó ní walaqad atayna Ibrahima rushdahu min qablu ọlọ́run ọba ní anabi ibrahim àti fimana wakun nabi alimin àwọn ọlọ́run ọba mà sí gbogbo tí ń ṣe idh qala li abihi wa qawmihi ma'adhi tamathilu lati antum la akifun ó lẹ́yìn aráàlú yìí kí ló dé tẹ́ ẹ wá ń sin èrè tí ọlọ́run ọba dá ẹ wá ń sin igi tọ́lọ̀ ń dá ẹ sin Allah ẹ wá ń péjọ sídìí ẹ ń béèrè ń tẹ́fẹ́ lọ́wọ́ ẹ̀ qalu wajadna aba'ana laha abidin qala laqad kuntum antum wa aba'ukum fi dalalin mubin ẹ ti wà nù ànú ẹni tí ó bá sí nínú gbàgbọ́ ó ń tọ̀hún ti wà nínú ànú anabi ibrahim ó ń sọ eléyìí fáwọn ọjọ́ rẹ̀ ó là á mọ́lẹ̀ fún wọn ẹ̀rù ọba o ẹ̀rù ọba suratu al-anbiya quran twenty one ayah fifty one to fifty four lọ́lọ́wọ́n bá ti ń sọ báyìí pé anabi ibrahim nítorí la ilaha illallah dọ́ha bi nafsihi li ajli la nítorí ìfi òun náà ni pé àwa náà ká lè bá àwọn bàbá wa ńlé ká ṣàlàyé fún wọn pé Allah nìkan là á sìn ká má jẹ́rú ọba wa ká lè bá àwọn aráàlú wa ká gbà pé Ọlọ́run ọba nìkan là á sìn Ọlọ́run ọba nìkan là á bẹ̀. Ànábì Ibrahim tá a wá wì í àwọn aráàlú wọn wá wò pé ah wàhálà Ànábì Ibrahim wípọ̀ ní táwọn ó ni pé ẹjẹ́ àwọn kúkú jóná ẹjẹ́ àwọn sùn náà wọ́n wá dáná jọ oṣù kan oṣù kan gbáko òun ni wọ́n fi dáná jọ wọ́n làwọn fẹ́ jó nítorí pé ń pè wọ́n sákèsí la ilaha illallah bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́run ọba aláàánú ni wọ́n ń sọ látòkè sámà ọlọ́run ọba ní kólínà ya naru kuni baridan wa salaman ala ibrahim ọlọ́run ọba ní iná èmi ni mo dá o ọmọ ń gbóná ni àmọ́lẹ̀ ni ó tutù wá tutù anabi ibrahim ọgbọ́dọ̀ jó tutù tún kó tutù lẹ́ni o nínú suratul anbiya ni ọlọ́run ọba ti ń sọ eléyìí Quran twenty one ayah sixty nine to seventy ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹni tí ọba nígbàgbọ́ ní ọlọ́run ayé ọ̀dáná fún kò ní í jó o ìgbàgbọ́ rẹ ni kò dì mú ọlọ́run ọba aláàtọ̀ gbàgbọ́ ní ọlágbádá lérí gbogbo nǹkan ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ǹjẹ́ àdánwò ti tán àdánwò ọ̀tán o anabi ibrahim ó wá lọ oṣù kan nínú náì nínú tàn táwọn afa sọ nǹkan kan ọmọ sí nǹkan kan ò ní í ṣe ọtọ́ bá ti dúró tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń pẹran fọlọ́wọn ọba lẹ́ni lọ́pọ̀lọpọ̀ yín tó ń pẹran sídìí òòṣà sídìí ògùn sídìí ògùn ẹ̀yìn sídìí òòṣà àdábọ̀ àti òòṣà àjọbọ ó ní àwọn èṣù tẹ nínú yàrá tẹ ń pa díẹ̀ sí tẹ ń pẹran sí ẹni bá ti ń pẹran fún un tọ́lọ̀ ń dákọ̀ gbọ́dọ̀ pẹran fọlọ́hún ẹ lọ lè tú bálàtẹ̀ ní lọ ọlọ́wọ́n bọ́ ṣàforíjì fún yín anábì Ibrahim alayhi salatu wa salam nínú àdáwò tọ́lọ́wọ́n fi kàn án ó wá jáde nínú náà gbogbo aráàlú rí i pé iná òjò síbẹ̀síbẹ̀ wọn gbàgbọ́ ẹ̀mí kẹfẹ́ rí lé pọ̀ ó wá gba ilé ọba lọ ọba yìí náà ń pè ní nàmọdodo ó ní ìwọ ọba yìí ó ní ọlọ́run ọba nìkan lọ́ba tí pààyàn tí yé èèyàn ọba yẹn ní èmi náà lè pààyàn mọ́ lè yé èèyàn ẹ̀mí èèyàn méjì wá ọyọ ipa ilé yìí ẹni kí lè yẹ ọmọ lọ anabi ibrahim ní ìta nsọkàn ọlọ́run ọba tèmi máa mú òrùn wá láti ibùyọ èèyàn mú wá láti ibùwọ̀ bẹ́ẹ̀ bá lágbára fábọ̀ hita lẹ́dí káfà kò ní agbára lójú anabi ibrahim ní àní ọgbọ́ ọlọ́ngbọ́ máa sin Allah ọlọ́run ọgbà ó sì gbéraga anabi ibrahim bá kú ọlọ́dọ̀ rẹ̀ àdánwò ni ọba àsọ̀rọ̀ kọ̀ gbọ́ ikima ta fẹ́ rí ń bẹ̀ náà ni pé kì í ṣe gbogbo ẹni abá bá sọ̀rọ̀ pé kókó ní òòsà ní òkú ń bẹ̀ àfẹnitọ́lọ́ ń fẹ́ àwọn ọkàn sọ tiwa lérí ètò yìí ọwọ́ àkùsọ́wọ́ ẹ tó dojú àlè kì í àmọ́ ọ nípa ọgbọ́n mọ́ inú ikima ta tún mú bẹ́ẹ̀ òun náà ni pé gbogbo àwọn àfẹ́sìn àwọn ọba wa nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn ń bọ̀ rìsà léyìí tá a mọ̀ wọ́n ń ṣe lóru wọ́n tó ń ṣe lọ́sàn-án tá ń rí wọn kí la dákẹ́ fún gbogbo ìmáàmù ìmáàmù gbogbo òlu ìmáàmù gbogbo òlu sàwọn pé lẹ́yìn ọba àwọn ọlọ́kàn ìjọ ń bá a sọ àbí wọn náà tó ń ran lọ́wọ́ abẹ́ ń pàdé papọ̀ ẹ dákun ẹ̀yin àfa ẹ má jẹ́ àdákẹ́ o anabi ibrahim náà dákẹ́ lérí ọba ìlú ẹ má jẹ́ àwa náà dákẹ́ lérí àwọn ọba ìlú wa kọ́lọ́ mọ́sá bá a sí gbogbo àwọn ọba ìlú wa kọ́lọ́ bá a sí wọn lọ́mọ àlìjẹ́nà kọ́lọ́ bá a sí wọn lọ́wọ́ òòsà ọwọ́ àgbà lọ nígbà òde sam ebi lọ́ba sam ebi tó nípa ìṣẹ́ àtìyàn tó lé anabi ibrahim lọ́ba tó kú ọ̀nbẹ lọ́ba gba egypt lọ tá n pè ní misr ń lọ lójú ọ̀nà nínú àwọn ọba misr tí wọ́n ń pè ní sanana bóni aliwan lòun bá tún sọ fún ìyàwó rẹ̀ pé òun fẹ́ bá a lásìkò òun ti fi àwọn ọmọ ogun sí ibodè pé obìnrin tó bá ti dá ká máa wá fún òun kó máa bá a lásìkò láìláìlá ìgbàgbọ́ ní ń gbé lọ ìgbàgbọ́ ni wọ́n fẹ́ kó bàjẹ́ ó tún máa bọ́ sínú àdánwò ọba ọlọ́run padà wá sọ arábìnrin yìí sára ọlọ́run sọ lọ́wọ́ ọba yìí ọfẹ́ bá aláṣepọ̀ lọ́wọ́ àtẹ̀sẹ̀ bá rọ lọ́lọ́run bá la lọ́ba hàn léèmà nígbà tí ò aburú yìí ṣe lọ́wọ́ á sọ fún àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ pé a ẹni tẹ̀ mú wáyé kì í ṣèyàn lásán mo wá fún un lówó mo fún un lẹ́rú mo wá fún un ní góòdì hajar nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ̀ mi ẹrú mi ń bí ẹ̀fún lọ́kàn ẹ̀fún kọ́ máa mú lọ bí hajar bó ṣe di ẹni tí ń tẹ̀lé wọn wọn wá ń lọ wọn ń lọ bẹ́ẹ̀ allahu akbar sádánwó di tán àdánwò ọ̀tán o wọn ń lọ sí falastin baitul maqdis nígbà wọn débẹ̀ wọn jòkó lẹ́nbẹ̀ wọn ń gbé bẹ̀ wọn wá kó àdánwò ọmọ wọn kàn wà ń lé ní kọsọ́mọ anabi ibrahim kọjá eighty years sókè ó ti dàgbà ìyàwó náà ti dàgbà sahara náà ti dàgbà ọlọ́wọ́n bá a la ń wá ń sọ fún a á fún á fún ọlọ́mà fúnra ẹ̀ lọ́wọ́ bí ọlọ́run ó ní wọ ọlọ́run habli mina salihin fún mi lọ́mọ dáadáa ọlọ́run ọba aláṣẹ dá lóhùn ọlọ́run padà wá fún lọ́mọ bó lọ́lọ́run ti fún lọ́mọ jama àdánwò ńlá kan sára lọ́wọ́ sọ fún Ibrahim pé udkhul ala amati adhihi la'alla Allaha an yarzuqani minha walada súnmọ́ ọmọ ọ̀dọ́ mi yìí tí ń jẹ́ Hajar bóyá ọlọ́run ọba Allah ó lè bùn mí lọ́mọ látara rẹ̀ ọgbà pé ọmọ tí Hajar bá bí ọmọ tòun náà ni ẹ wo ìgbàgbọ́ jama ìyàwó gbàgbọ́ ọkọ gbàgbọ́ ní Hajara bá lóyún Allahu Akbar owó wa gbé ìyàwó Sárà nítorí pé ìṣesí ìyá Hajara náà ti fẹ́ máa yàtọ̀ nínú ilé ìgbà tí Hajara wá bí ọmọ owó yìí tó wá pọ̀ sí inú ilé wa fẹ́ rọgbọ mọ́ anabi Ibrahim ó wá mú Hajara lọ sí ibi tí Kaaba wà lẹ́nìyẹn pẹ̀lú omi lójú ni o pẹ̀lú ìbànújẹ́ ni wọ́n fi jáde ńlẹ́ nígbà wọn débẹ̀ a ó ní wà ń bí ajára ní sọlọ́wọ́n ọba ló ní wà ń bí ni ọlọ́wọ́n ọba yìí kò sì ní fi mí lẹ̀ o tó bá dé pé ọlọ́wọ́n ọba ló ní ẹ mí bí anabi ibrahim wá wọ ọmọ fatiti nígbà tí wọ́n wà falastin wọn ò bàrọ̀ ọmọ nígbà wọn tún wá bí màhún náà jama ọlọ́wọ́n ọba tún wá ní ọmọ tó bí ni wàá lọ lè pa á fèmí ọlọ́wọ́ a ọmọ tọ́jú pé tí ara rẹ̀ bá ń gbóná ara tiwa náà ò sì máa gbóná tọ́mọ bá ní malaria àwa náà ò ní gbádùn kéèyàn wá mọ̀ bẹ́ẹ̀ kọ́ wá lọ lè du ọmọ àdánwò ńlá ni ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó sọ fún Ibrahim ó ní wá lọ lè pa ọmọ rẹ̀ ọlọ́wọ́n fẹ́ fi dánwò ni ọlọ́wọ́n bá ò fi ìpànìyàn ṣe ìrúbọ fúnra ara dépò tí èṣù ọ̀wà máa gbẹ èèyàn nírúbọ òun ló dá omi èèyàn ọkàn fẹ́ fi dán ànábì Ibrahim wò ní bóyá ìgbàgbọ́ rẹ̀ débẹ̀ àbí ò débẹ̀ bọ́lá ọ̀sẹ̀ dáwọ́ náà wò lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run fẹ́ fi dán wò ní bóyá ìgbàgbọ́ rẹ yóò sì wà ń bẹ̀ àbí yóò padà kú o anabi ibrahim wa sọ fún ismail àwọn méjèèjì wọn jọ wá gba àṣẹ ọlọ́run ismail ní ìtọ́lọ́n ní o ṣe ní o ṣe bàbá mi ìbọ́lọ́n ló ní mi lónìí wọ́n náà pa mí ọmọ tí ò ní gbọ́dọ̀ sí wa lẹ́nu ọlọ́mọ fún wa ọlọ́run bá ní falama asilama allahu akbar àwọn méjèèjì wọn wá gbà pé àwọn fẹ́ kú lè ajílélá ilaha illallah nítorí allah wọ́tàláhùn lè lè jẹ̀bi anabi ibrahim ó wá fi ẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ ẹ̀gbẹ́ ismail ó fẹ́ du wọnádà iná ọgbọ̀bẹ̀lẹ̀ lọ́rùn kó du báyìí ọlọ́run wá pè é pé aya ibrahim ìwọ ibrahim ọ gbọ́dọ̀ o kọ́dí sọ dókítà rúyà àlátọ́ láta ní kó ọmọ rẹ o ti mú un o kọ́dà bó o o ti mú un nítorí pé àti gbàgbé wọn fẹ́ dù inna kadhalika najzil muhsinin àwọn ọlọ́run ọba àyèfẹ́ ni rí ẹlẹ̀ ká má san lẹ́sàn ọ jẹ́ ẹ̀sán sẹ́tò ṣe yìí inna hadha lawal bala'ul mubin àdáwò ni fún ọ àwa náà sì máa pa àdáwò ni àdáwò ńlá ni tó kílẹ̀ àga wa fadaynahu bidhibhin adhim ọlọ́run ọba ni àwa fi àgbò àwa fi rọ́pò Ismail anabi Ibrahim wò kí báyìí àgbò ń bọ̀ látòkè ní láàyè la ilaha illallah wa àníjọ́ parẹ́ gbogbo àwọn tí wọ́n bá ń wá sílé ayé nínú àwọn olùgbàgbọ́ òdodo ni o a ní káwọn náà máa do ẹran yìí lọ́dọọdún ká máa fi jọ́sìn fáwọn ọlọ́run bó o sì fi jọ́sìn fún wa yìí salamun ala ibrahim ọlọ́run ní àlàáfíà ọmọ bọ́ ọ lọ títí ayé ni àlàáfíà ọba ọdọ́run ni kadhalika najzil muhsinin ẹni eré ní ọ àsàn ọlẹ́sàn rẹ̀ innahu min ibadinal mu'minin ọlọ́run ọba ní ibrahim onígbàgbọ́ ni o onígbàgbọ́ ni o suratu safat Quran thirty seven aya one oh three dé one eleven ẹja lọlẹ́ wo ibẹ̀ lọ́lọ́run bá ti ń sọ fún wa yìí pé olùgbàgbọ́ òdodo ni Ibrahim ọlọ́run wa ní ká kọ́sẹ̀ Ibrahim sí wọn kọ́sẹ̀ Ibrahim afa sọ ń kọ́sẹ̀ Ibrahim alaji, sá ń kọ́sẹ̀ Ibrahim bá a ṣe ń kọ́sẹ̀ Ibrahim lérí pa ní jẹran tá à ń bọ ẹran yìí ìjà ń kọ́sẹ̀ rẹ̀ pẹ̀lú gbàgbọ́ ẹ̀jẹ̀ àwọ̀ gbàgbọ́ wa wò kọ́lọ́n lè bá a fi wálé pa báyìí Ibrahim ẹ̀jẹ̀ àtúnra wa ṣe ẹ̀jẹ̀ àgbà lánìí kan gbọ́ ká má gba nǹkan mi gbọ́ ká sì má pẹ̀ràn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọdún òdùnnú lẹ́nu kọ̀ọ̀kan wá ó sè ọlọ́run wa ní sẹ́lẹ̀ yìí lásìmọ̀ fún wa wa jazakumullahu khaira wasalaamu alaykum wa